gbọdọ bá a bá dami sínú ajere títanítan nínú rẹ bá a bá dami sínú asẹ títanítan nínú rẹ bá dami sínú agbọn títanítan nínú rẹ ẹgún nìtó ní baba dákun rọ wá inú ní ní bí gbogbo ẹsẹ tá a bá ṣe wọ pálíkọtà nínú rẹ korokoro bí Ṣàngó bá fojú kó ṣe ọ̀nà dùnú rẹ atán ìjọsìn bá fojú kan òjé ọ̀nà ìdẹ ọ̀nà dùnú rẹ atán bó ọ̀ràn dùnnú rẹ̀ á tán ẹ̀gbọ́n nìṣó tó ní bàbá dákun rọ̀ wá inú ní bí ọ ọ̀run là wá lòún rọ̀ òun ò bí bínú mọ́ kẹ́ni tí ò lówó máa lówó kẹ́ni tí ò láyà rí ọmọ láyà kẹ́ni tí ò fi máa fi máa ẹ̀gbọ́n nìṣó tó ní bàbá dákun rọ̀ wá inú ní bí ọ ìlànà wákọ̀ wà àjẹkù ìlànà wákọ̀ wà àjẹjà ìlànà wákọ̀ wà àjẹyẹ ìlànà wákọ̀ wà àjẹran ìlànà wákọ̀ wà àjẹran làkùnrin kó ẹ̀ ń dá ńlá wàá bọ̀ a ò ní kú ní kékeré mọ́ ó kiri ní kìsì ẹ̀lámọ̀ màrọ̀ o ẹ̀lámọ̀ ó kiri ní kìsì o agogo ẹ̀lámọ̀ ẹ̀lámọ̀.